السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú lórí àlàyé ìdájọ́ ìkúnlẹ̀kẹ́ ẹni ilé tí a ń bá lọ pẹ̀lú gbọ́lọ́wọ́n bá a ó yẹ kí a parí àwọn àlàyé ọlọ́sẹ̀ bí mẹ́sàn-án àbí mẹ́wàá eléta ti ń bábọ̀ lórí ọ̀rọ̀ ìdájọ́ ìkọ́lẹ̀kẹrẹ ni ní àwùjọ wa yìí àti àwọn àsìgbọ́ ilé tí ó wà lórí àlámàrí náà ìgbà tó fa òun náà ni pé nínú àwọn àlámàrí tó jẹ́ sí pé ó ní agbára láwùjọ tí wà yìí tó sí pé ó ń fa èdè àìyedè ó sì ń fa gbámi sí ògì òtó láàrin ara wa ó náà ni ọ̀rọ̀ yìí wà ṣùn tó lẹ́lọ́pàá ló jẹ́ sí pé a ní láti fún ọ̀rọ̀ náà ní ìkọ̀bí ara sí eléyìí tí ó pàtàkì kámọ́bà lórí apákan dápákan sí àbí fárí apákan dá apákan sí eré tí ibi tá wá dé òun náà ni àlàyé nípa àwọn ẹ̀rí lórí wípé ìkúnlẹ̀ kúnlẹ̀ ni tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ bí ọ sí gbogbo ẹnikẹ́ni tí bá kúnlẹ̀ àbí ń tẹ̀ àbí ń dọ̀bálẹ̀ láti kíyàn rẹ̀ ní báyìí ìkánnà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà lẹ́ni yẹn ṣe yẹn àmá kìí ṣẹbọ òun náà ni a ń bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ náà àwọn mú àwọn ìrújú tí àwọn èèyàn máa ń mú wá lórí ẹ̀rí ìrújú tá máa ń mú wá láti fi lè tako ẹ̀rí yẹn wípé ẹ̀rí yóò sọ wípé ìkúnlẹ̀ ẹ̀ṣẹ̀ ni nítorí àwọn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí tí orú wọn lójú tàbí ká sọ wípé tá máa fi ń dá ìrújú lẹ̀ fún àwọn èèyàn òun náà ni a yanjú lọ a ti yanjú ẹ̀rí wọn ìrújú wọn tó mọ́ ń bára lé nípa àwọn ashabul a ti yanjú yẹn lọ́sẹ̀ tó lọ bákan náà ìrújú wọn tó mọ́ ń bára lé lórí ànábì Idris alayhi salatu wassalam àti yanjú yẹn náà lọ́sẹ̀ tó lọ ẹlẹ́ẹ̀kẹta ni a fẹ́ yanjú tí a yóò gbà wá lọ́sẹ̀ tó lọ ilé-ìjọ́ sí pẹ̀lú ògbọ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ ni a ti bẹ̀rẹ̀ lónìí insha Allah òun náà ni irújú wọn tá máa ń mú wá láti fi tako wípé ẹ̀rí yìí ni a wípé kí ó fún wa ní òfin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tawhid kó fún wa ní òfin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àtẹ́dà tí kó ṣe wọ́ ọlọ́run ọba ló máa ń ṣòfin ẹ̀ ọba sì wọ́ ọlọ́run ọba ló sì máa ń gbé òfin wa àwa ní kán bá pèjú wa lórí ilé báyìí so àwọn ẹ̀rí tó wá ń mú wá òun làwa yanjú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hadithu kan tí ó lálàáfíà dáadáa tí ó sí èméjì lórí ìlálàáfíà hadithu náà رأى رجل من أصحاب من أصحاب الرسول عليه السلام رؤيا فجاء إليه وقص عليه صلى الله عليه وسلم قال يا رسول الله رأيت نفسي وأنا أمشي في طريقي من طرق المدينة فلقيت رجلا من اليهود فقلت نعم القوم أنتم معشر اليهود لولا أنكم تشركون بالله فتقولون عزير بن الله فأجابه اليهودي في المنام ونعم القوم أنتم معشر المسلمين لولا أنكم تشركون تقولون ما شاء الله وشاء محمد وني ní ọkùnrin sọ̀hábà annabi sallallahu alaihi wasallam ó lálà ìgbà tó wá lálà ó wá sọ ọwá bá annabi sallallahu alaihi wasallam láti sọ nítorí lójú àlápá annabi ó wá sọ pé mo pèrè òjíṣẹ́ ọlọ́run bá mo ríra mi lójú oorun wípé mo ń rìn ní ọ̀nà méjì kan nínú àwọn ọ̀nà Madina mo ríra mi bẹ́ẹ̀ lójú oorun pé mo rìn ní ọ̀nà méjì kan nínú àwọn ọ̀nà tó wà ní Madina ibi ọ̀nà alákọ̀ọ́kọ́ mọ́ pàdé ọkùnrin kan nínú àwọn Yahudi mọ́ wá sọ fún mi pé ni'mal qawmu antum ma'shara al-yahudi ìjọ dáadáa ní ẹ̀yin Yahudi لولا أنكم تشركون لولا أنكم تشركون بالله fàtàkùrùlùn a máa ń tọ́ bá alámàrí jẹ́ tẹ́ẹ̀fìdẹni tọ́nà ọba àlékẹ́lá sẹ́bílé tẹ́ẹ̀fìdẹni tọ́nà ọba àlékẹ́lá bínú sí tẹ́ẹ̀fìdìjọ tí tó fi di tẹ́ẹ̀fìdìjọ aláború tí ò fi jẹ́ ìjọ tó lóore má tó sì yẹ kọjá sí ìjọ tó lóore ní òun náà nígbẹ̀ máa ń ṣẹbọ ni lawla annakum tushrikuna billah fatakulun ẹ máa ń sọ wípé Uzairu ibn Allah Uzairu ọmọ Ọlọ́run ni Uzayr ẹ máa ń pè ní ọmọ Ọlọ́run ọba Allah fa ajabahu al-yahudi fil manami yahudi yìí ọkùnrin jíù yìí náà wá dá mùsùlùmí lóhùn lójú oorun yìí wípé wa ni'mal qawmu antum ma'shara al-muslimin ìjọ mùsùlùmí náà ìjọ dáadáa lẹ́yìn náà لولا أنكم تقولون ما شاء الله وشاء محمد àmẹ́nu ibi tẹ́yìn náà kù sí ibi tó bà lámàrí tí náà jẹ́ òun náà nígbẹ́ iná máa ń sẹ́bọ̀ تقولون ما شاء الله وشاء محمد ẹ̀yin náà máa ń sọ pé tọ́lọ́wọ́n bá bá fẹ́ tí ànábì náà bá fẹ́ ثم مضيت فلقيت رجلا من النصارى فقلت له نعم القوم أنتم معشر النصارى لولا أنكم تشركون بالله فتقولون عيسى بن الله فقابله النصراني بقوله نعم القوم أنتم معشر المسلمين لولا أنكم تشركون بالله فتقولون ما شاء الله وشاء محمد ó ní òun bá tún lọ ó ní òun bá tún pàdé ọkùnrin kan tó jẹ́ Nasrani òun pàdé ọkùnrin kan náà wọn nàṣọ́rọ́ ó náà wá sọ fún pé na nàṣọ́rọ́ ìjọ dáadáa ní torípọ́lọ́ wọn bá lékẹ́lẹ́gbà nẹ́bí ẹ̀yin sáàdìdì láàrin ọlọ́run sì fún yín ní tíra ti ń jẹ́ òun náà ni pé ẹ máa ń sọ pé sá ẹlọ́mọ ni ọkùnrin kírísítíẹ̀nì yìí náà lòun náà bá dá ìsì padà fún mùsùlùmí pẹ̀lú gbólóhùn rẹ̀ pé ní mẹ́lùkọ́ọ̀mù antum ma'sharal mùsùlùmí ẹ̀yin ìjọ mùsùlùmí ìjọ dáadáa lẹ́yìn náà lawla annakum tushrikuna billah tí ìbá ṣe báyìí náà máa ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá ní ìjọ tó dáalẹ̀ ìbájẹ́ fatakulun ẹmọ́ sọ pé ma sha Allahu wa sha Muhammad ẹmọ́ sọ wípé tọ́lọ́wọ́n bá bá fẹ́ tí ànábì sallallahu alaihi wasallam náà bá fẹ́ náà síwájú kí a tó yanjú ọ̀rọ̀ ètí àwọn ìrújú tí àwọn tí wọ́n sọ pé ẹ̀ríta mọ́wàí kò túmọ̀ sí pé ìkúnlẹ̀ kíni tẹ̀kíni kò túmọ̀ sí pẹ́sẹ̀ ni ká tó ranjú ìrújú wọn ẹ̀dẹ́ká kọ́ yọ̀ kẹ́kẹ́ bí báyìí náà láti fi ṣe gbogbo aláǹfààní òun náà ni pé ẹ̀rígbégbà tí mùsùlùmí yìí ọkùnrin mùsùlùmí tó pàdé ìkánná àwọn yahudi tó sọ fún pé à ah, ìjọ dáadáa lẹ̀ bá jẹ́ tí ìbá ṣe pẹ́ ma ń ṣẹbọ ni ẹ̀rí pé ọkùnrin yahudi yìí náà òun náà dá mùsùlùmí náà ló padà pé ìjọ dáadáa lẹ̀ náà bá jẹ́ tí ìbá allahu wa muhammadi ó túmọ̀ sí yahudi àti nasọ́rọ̀ gbà náà lọ́hùn àwọn wọ́n mẹ́bọ wọ́n gbẹ́bọ é eh? nítorí ẹ̀rọ fíjẹ́ sí pé ìgbà tí mùsùlùmí fi allegation tó fi kan yahudi àti nasọ́rọ̀ yìí bí wọ́n máa ń ṣẹbọ ẹ̀rí pàwọn náà dáfara pé ẹ̀yin náà máa ń ṣẹbọ ìtawà fẹ́ fàyọ ni pé tó bá yẹ pàwọn yahudi sí iná àtàwọn nasọ́rọ̀ sí iná bá jẹ náà ni tó bá pàdé àwọn tìjàníyà àtàwọn kọ̀dìríyà àtàwọn onísúfí ẹ̀dàkùn sọmọ pé wọ́n wí pé ẹ̀yin sọ pàwà ń pè ànẹ́bì yìí sá lọ́mọ ọlọ́run a sì ń pè lọ́lọ́run ẹ̀yin náà ń pè Ahmadu Tijani tẹ́bẹ̀ẹ́ náà ń pa Ahmadu Tijani tẹ́ bá kọsẹ̀ tẹ́bẹ̀ẹ́ náà ń pa wọn ṣé wù yín tẹ́bẹ̀ẹ́ náà ń lọ bí sàárè wọn àbẹ́ẹ̀kọ́ ni tẹ́kún ó rí hujja lé wọn lórí pé iná ń ṣẹbọ ẹlẹ́bọ lẹ́yìn náà so nígbà tí Yahudi àti Nasara bá ń pè wọn mùsùlùmí lẹ́lẹ́bọ sọ pé nǹkan sí àgbákò sí ọ nìyẹn àgbákò tààrà ló sí ọ ẹbọ sí lẹ́ ń ṣe àmọ́ àwọn yahudi sí àwọn yahudi àti nàṣọ́rọ̀ sí wọn jẹ́nà àwọn tó sì jẹ́nà ní wọn ráyẹ tí yí kò yí báyìí nísìn tó bá ikọ́ bá ráyẹ tí yí ni wọ́n sọ fún yín pé nkẹ́kẹ́ náà làwọn ẹ̀yin pé àwọn ń pè ànẹ́bì yìí sakódà orí tiwa tó péjú tí yí lọ tí bá nẹ́bì ọlọ́run làwọn ń pè àbí ẹ̀rí sí wánà al-Qur'an àti hadithu pé ẹni ọlọ́run ni ó yá mẹ́rin wánà al-Qur'an àti hadithu tó pé Ahmadu Tijani lẹ́ni rẹ̀ kèsí sà nẹ́bí ọlọ́run àbá nẹ́bí ọlọ́run ni òsá tó bẹ́ẹ̀ gbogbo lánẹ́bí ọlọ́run so ẹni táwà tí ẹ̀ tó ń sìn òun tó nípò lọ́dọ̀ ọlọ́run ẹni tẹ́yìn tí ẹ̀yìn tẹ́yìn wá ń sìn yẹni tí ò ti ẹ̀lẹ́ tí ò nípò kankan tí ò sẹ́ẹ̀dì kankan pó nípò ní ẹ̀dàkùn tárírí rẹ̀ pé jùnà o so kọ́lọ̀ bá kó sànà wa ilé bá ẹkọ́ ma jẹ́ ìtanijí fún gbogbo ẹni tí bá ń wallahi àwọn nàṣọ́rọ̀ wọn ni hujja lé lórí àtàwọn yahudi ọkàn wulẹ̀ ń takò wọ́n ni nítò ń takò wọ́n lé lórí ń na lára tiẹ̀ náà ẹbọ tó ní wọ́n ń ṣe yẹn nǹkan yẹn ń lára tiẹ̀ náà ẹbọ yẹn ń lára tiẹ̀ náà bí a ń pe àwọn ṣéhù bí a ń pe àwọn wòlíì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rẹ́ bọ̀ tó yẹ́ pé ó kún ara àwọn èèyàn pàápàá jùlọ àwọn oníṣúbí láwùjọ wa lónìí wọ́n gbé nǹkan kọ́ra wọn lọ́rùn ẹ́ wọ́n gbé kọ́ra ẹ máa wọ́ra wọn bábẹ́ ọwọ́ pẹ̀lú ara wọn lọ́kàrà ìjọ sọ bẹ́ ẹ̀rí àwòrán Ibrahim Niyas sẹ́gbé sọ́rùn báyìí tẹ́ bá yọ́kù nígbà o ìtorí pé àdìsọ́kà rẹ̀ ní pé Ibrahim Niyas yẹn ní ọmọ sọ́rùn wàláhì bọ́bá ilásídẹ̀ntì tó kú bẹ́ẹ̀ ó kú lẹ́lẹ́bọ nìyẹn o ọba ẹ̀pá ìdìsọ́kàn rẹ̀ nìyẹn pé Ibrahim Niyas tó gbé sọ́rùn yẹn ní ọmọ sọ ẹ àbúrò ní sí ọ nígbà tí àwòrán Ibrahim ẹ máa ṣàkíyèsí àwọn ọlọ́kadà yẹn dáadáa mo ti fẹ́ yọ lára kan ó di wàhálà ní o ọgbanẹ́jẹ lọ́nà lọ́wọ́ gidi gan ṣé bá ní sìn kò sí nǹkan kan ju pé wọ́n gbẹ̀mí lé pé nǹkan yẹn ní ọmọ dáàbò bo àwọn òun ọmọ sọ wọn lẹ́yìn ọlọ́run àti gbogbo ẹni tó gbé kọ́ gbogbo àwọn èèyàn lọ́rùn náà ó gbé kọ́ra ẹ lọ́rùn ni ó gbé kọ́ lé ni náà kí wá ní ẹ̀rí káwá padà kí ni àyè bí tí àwọn àwọn wọ̀nyí fẹ́ lò níbi àdísù yìí òun náà ni pé wọ́n ní ẹ̀rí pé mùsùlùmí ọkùnrin ọkùnrin sọ̀hábì ìgbà tó lálà lójú oorun tó wá sọ fún Yahudi pé wọ́n ń ṣẹbọ tó sọ fún nàṣọ́rọ́ pé wọ́n ń ṣẹbọ nàṣọ́rọ́ yìí náà dá padà sí sọ̀hábì páwọn náà ń pẹ̀lú pé wọ́n sọ láwọn àmà ṣá Muhammad náà ẹbọ tí wọ́n ń ṣe rèé ẹ wá máa wo mahalu shahid ayébi tá fẹ́ lò ní pé ìgbà tí sọ̀hábì yìí ó wá lọ sọ ó wá lọ sọ ó wá lọ sọ aláyífà nábì sallallahu alaihi wasallam anábì wá sọ fún pé halqasasta ala ahade ṣé aláyìí tó ti sọ fẹ́ tí sọ fẹ́ nìkankan o fa khataba ar-rasulu sallallahu anábi wá ṣe khutba fáwọn sọ̀hábà anábi wá sọ pé tọ́lámà sami'tu minkum kalimatan taqulunaha fa astahyi minkum anábi ni ó ti pẹ́ tọ́lámà ó ti pẹ́ gan tó ẹ́sgbé sami'tu minkum kalimatan bọ̀ mọ́ ń gbọ́ gbólóhùn kan lẹ́nu yìí taqulunaha tẹ́ ma ń wí gbólóhùn yìí fa astahyi minkum àmójúmọ́ ń tì mí láti takò yìí ni ó ti pẹ́tẹ̀ tí máa ń sọ gbólóhùn yẹn àmọ́ ó ṣe kí ni o ojú máa ń tì mí láti takò yìí ni anábì sallallahu alaihi wasallam wá sọ wípé anábì ní anábì sallallahu alaihi wasallam wá sọ ìtàn tí anábì wá sọ aláti sọ̀hábì yìí tó lá lójú oorun yìí anábì wá sọ fáwọn sọ̀hábà pé sọ̀hábì kan ẹnìkan nù yín òun lólàbà lólàbà lólàbà yìí àkíyèsí yahudi àti nasọ́rọ́ nasaraniyu kan àti yahudiyu kan àkíyèsí tán pè sí lójú oorun náà sì ni pé ẹ̀yin mùsùlùmí náà máa ń ṣẹbọ mo ì sí máa ń gbọ́ tẹ́ máa ń sọ gbọ́dọ̀ yìí pẹ́ lóòótọ́ ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ tẹ́ máa ń sọ àmójúmọ́ ń tèmi láti kọ̀ fún yín anábì sallallahu anábi ní kẹ́ máa sọ wípé ma ṣá allahu wahda tọ́lọ́wọ́n ọba nìkan bá fẹ́ tọ́ wọ́n ní àyè bí tẹ́rì wà ń bí ni pé ẹ̀rí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan yìí kìí ṣẹbọ wọ́n ti máa ń sọ tẹ́lẹ̀ tánàbí máa ń gbọ́ kìí ṣẹbọ nígbàtí sọ̀hábì yìí wá lálàá tí yahudi wá fi tó wá ṣe ìtanijí pé ẹ̀yin mùsùlùmí náà máa ń ṣẹbọ ẹbọ tẹ́ẹ̀sì máa ń ṣe náà ní gbólóhùn báyìí gbólóhùn báyìí tí Nasrani tó wọn náà sọ fún mùsùlùmí bẹ́ẹ̀ lójú àlábẹ́ ìgbà yẹn lànàbì sallallahu alaihi wasallam tó ṣe ní èèwọ̀lé wọn lórí lóyìn tó dẹbọ ó túnmọ̀ sí pé nǹkan ká lè tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó padà wá dẹbọ ìtafẹ́ lónìí ẹ̀ sẹ̀gbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń wí tẹ́lẹ̀ tánàbí ò takò wọn tánàbí ò sọ pé ká má sọ mọ́ títí fá ó tọ́ nìyẹn létà ìgbàtàrí tó wá padà ápọ̀ fún wọn ó padà á di tí tọ́ wọn ẹbọ sì nísìn jẹ́ so ó mẹ́ pé nǹkankan lè má jẹbọ tẹ́lẹ̀ tí ó padà wá jẹbọ àmọ́rọ̀ yìí ọ̀rọ̀ fẹ́ pé ó wà màrùjú ṣùgbọ́n ni ó lẹ láwọn wùjú àwọn ọ̀nà tó pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní pé ìta ń sọ nǹkọ́lẹ̀ ń a níṣẹ́ sẹ́mọ̀ pé nínú ẹ̀rí tẹ́mọ́wá yìí nínú mílà ẹyọkan oṣù náà ni nínú mílà muhammadiyya náà ni inú ṣẹ̀rí ànábì ẹyọkan oṣù náà ni pé nǹkankan wọ́n máa ń sọ tẹ́lẹ̀ ìgbà tó yá ànábì wá padà pọ̀ fún ọkà má sọ wọn sẹ́ pé nínú ṣẹ̀rí ànábì nìkanu a ní táà ń sọ ni pé inú ṣẹ̀rí àkan tó ti sáájú kọjá rí tí nǹkan wá tọ́ tó padà wá di ẹbọnú ṣẹ̀rí àmì ṣẹ̀rí àmì méjì tó yàtọ̀tọ̀ là ń sọ òun láyà kùránì sọ wípé gbogbo ṣẹ̀rí àtàwọn ọlọ́wọ́n bá lẹ́gẹ́lá fún gbogbo ànẹ́bí ọlọ́wọ́n bá gbogbo ẹ̀ bákan náà ni kò yàtọ̀ àwa ní pé tó bá jẹ́ sí pé ṣẹ̀rí àwọn máa yàtọ̀ ni a jẹ́ sí pé tẹ́ bá sọ pé ìkúnlẹ̀ ẹbọ ni ó ṣe wá tọ́ nínú ṣẹ̀rí àkẹ́ tí ò ṣẹbọ ń bẹ̀ tásìmọ̀ yí pé ọlọ́run bá dékẹ́ láti jẹ́ kó yé wa láwọn ayà tó pọ̀ náà Al-Qur'an ni pé àwọn òfin tó náà bá fún àwọn ànábì ọlọ́run bá nídi tàwíìdì kìí yapa nǹkankan ò lè jẹ́ ẹ̀tọ́ láyà ànábì kan kó wá dínú ṣẹ̀ríà mi kó wá jẹ́bọ àbí kí nǹkankan jẹ́ ẹbọ nínú ṣẹ̀ríà kan kó wá dínú ni ṣẹ̀ríà tànábì náà ni kìí ṣe ṣẹ̀ríà méjì alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní pé hadith yìí gan kìí tó wá ṣe dẹ̀lìl lórí tẹ́ń lò fún ẹ̀ mahallu shahid ayé tó sì wà ń bẹ̀ ni pé ayé bí tẹ́rì wà ń bẹ̀ gẹ́gẹ́ ni pé kò tọ́rí lásìkò kankan pẹ̀lú hadith yìí gan tẹ́mú wá kò tọ́rí lásìkò kankan ẹni pé anẹ́bí sallallahu àmójúntì mi ìfẹ́ kọ̀ fún ni kò túmọ̀ sí kó tọ́ǹgbà yẹn náà bẹ̀t ojú ṣe kíni ojúntì ànábì kìí ṣe bí ànábì jẹ́ kó yẹn kó tọ́ǹgbà yẹn bá ti ń sọ náà kódà ó ti pẹ́kẹ̀ tí máa ń sọ tọ̀ọ̀lámà sẹ̀mìtù minkum ti mo ti ma fìbìdáyà láti pìlẹ̀ náà kìí ṣe pọ́tọ́ ànábì ọ̀kàkọ́ fún wọn ni ah ẹ̀rí mi gbọ́ kìí ṣe pọ́tọ́ tó rárẹ́bí ló ti pẹ́kẹ̀ tí ma ń sọ mo ti ma ń gbọ́ ti pẹ́ àmójú ní tì mí tí n fi kọ́ fún yín kìí ṣe pé mò ń wò yín mọ̀ kìí ṣe pé bóyá tọ́ bẹ́ẹ̀ àmọ́lá tò ní lọ ẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀ tí ọ̀dà sàn Sheikh Al-Albani wá yanjú pé kí ló fà tánàbí òfin sọ tí òfin موسوعة الألباني في العقيدة وني شيخ الألباني قال قال الألباني لما قص على الرسول عليه السلام قال له إن قد يكون يسوع علي فهو النبي صلى الله عليه وسلم النبي صلى هل قصصت على لأحد هل قصصت على أحد سوى يسوع علي فنكا قال لا أولو تيسو فخطب الرسول الصحابة قال النبي واسي خطبة فهو الصحابة واسي tọ̀ọ̀lámà sami'tu minkum kalimatan ó ti pẹ́ tí mo máa ń gbọ́ kálímà kẹlẹ́nu yí òun náà ni kálímà tẹ́ ń sọ yìí taqulunaha fa astahyi minkum anábì ní ẹ̀mẹ́ ń sọ ojú wá ń tìbí láti takò yìí Sheikh Albani unzuru ayna shahid wọ́n ni ẹwò dáadáa níbo ni ẹ̀rí wà bí ọ̀rọ̀ tafẹ́ sọ yìí ẹ̀mẹ́ nǹkan Sheikh yára takò tẹ́ẹ̀fì ilẹ̀ tẹ́mà wòrán nígbà tó bá jẹ́ sí pé tẹ́ bá tako ń gbà yẹn aburú tí nǹkan yẹn padà wá bí gan fún Islam yóò ju dáadáa tẹ́ fẹ́ rí bẹ̀ lọ dáadáa ni pé ẹ fẹ́ kó padà kó omi aburú yẹn ẹ fẹ́ kó má sàbúrú yẹn mọ́ àmọ́ tẹ́ bá tako ń gbà yẹn tẹ́ bá tako ń gbà yẹn dáadáa yẹn kò ní fi nǹkan yẹn lẹ̀ aburú tí ó tó wá padà wá ṣẹlẹ̀ ipẹ́ tako yóò tó wá ju dáadáa

wọ́n ń wí láti ṣe lórí àwọn ni so ibà nísìn anábì máa pé walaysat aqidatan walaysa aqidatan munharifatan anit tawhid fi qulubihim kìí ṣe wípé ó jẹ́nú ọkà wọn kìí ṣe àkídà wọn àgbálérò wípé ọlọ́run bá kànẹ́bì dọ́gba wọn fi ànẹ́bì dọ́gba ọlọ́run àwọn sọ̀hábà ti gbàgbọ́ yé bẹ́ẹ̀ ànẹ́bì mọ̀ wípé gbólóhùn tó ń sọ yẹn gbólóhùn mistake ní tòótọ́ ọ̀yẹ́ ká máa sọ bet wọn gbèrò wípé wọn gbèrò táwọn Yahudi àti Nasara ń wí yẹn kéde kí wọ́n sàwá kéde kí wọ́n dọ́gba ànábì pẹ̀lú ọlọ́run ẹ̀ tí understand ànábì mọ̀ pé wọ́n dọ́gba ànábì pẹ̀lú ọlọ́run bẹ̀t gbólóhùn tán sọ lẹ́nu yẹn gbólóhùn tí ọ̀dà tí ó yẹ ká máa sọ ni bẹ̀tí inú àdìsọ́kàn wọn wọn gbèrò pé ànábì àtọ ọlọ́run ọba dèdè ẹgbẹ́ kan náà ni wọ́n gbé ànábì sẹ́gbẹ̀ ọlọ́run ọba pé tọ́lọ́run bá bá fẹ́ tánàbí náà lahum anábi wá sọ mọ́ ẹgbẹ́ tọ̀lámà sàmìtù àmínkún anábi ní ó ti pẹ́ tí wọ́n ń gbọ́ lẹ́nu yín bẹ́ẹ̀ ìdán ajẹ́síkò pàtàkì ń gbọ́ lẹ́nu wọn yẹn náà anábi mọ̀ pé gbónà tí ò dá ni wọ́n sọ anábi sallallahu alaihi wasallam ọkàn takò wọn nítorí bá nábi mọ̀ yí pé wọ́n gbèrú ẹbọ pẹ̀lú gbónà tí wọ́n sọ yẹn anábi mọ̀ yí pé kìí ṣẹbọ ni wọ́n gbà lérò wọn nítàbẹ́ pàyọ ni ẹ ẹ̀yìn lẹ mú ẹ̀rí ìwá ní sídí ti tọ́rí létà nígbà tí Yahudi àti Nasara wá pé wa tó wá pé àlúmọ̀ ẹ̀ sákíyèsí ìgbà yẹn lànẹ́bí tó wá kọ́ anẹ́bí mẹ́ pé kọ̀ tọ́ ń yẹn náà bẹ̀tà ni fi tí wọ́n lè gbára lé láti fi jẹ́ kó yọ wípé ẹ nǹkankan ti máa ń tọ́ lásìkò kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó padà wá dẹbọ nípìnlẹ̀ náà kọ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ẹbọ tó wà ń bí báyìí ashirkul asghar ni ẹbọ kékeré ni tí ó gbé ẹ̀ jáde kúrò islam ni ma sha Allahu wa sha Muhammad ẹn tó bá wí gbólóhùn yìí kò sọ di ẹlẹ́bọ tó gbé jáde kúrò islam ẹbọ kékeré ni ṣé báyìí nísìnyí pẹ̀lú ìjìmẹ́rù gbogbo alùsúnnà pátápátá pẹ̀lú ìpanupọ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà títí tí ò sẹ́nìkan tó yapa lórí pé gbólóhùn yìí ẹbọ kékeré tí ò múni jáde kó ní islamu ni àyàfà àwọn kọwárìjì nìkan àwọn kọwárìjì nìkan nọ́gbà yìí pé gbólóhùn yìí jabata àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàwọn kọwárìjì ìgbà yẹn sheikh Salih Al-Fawzan alayhi rahmatullah wọ́n ti sàlàyé ẹ̀ nínú tíra tó ń pè ní durusun fi sharhi nawaqidil islam ìgbà tí wọ́n sàlàyé an-naqidul awwal tán sàlàyé ìkálá ọkọ́tọ̀ ba islam jẹ́ nínú nawaqidul islam mẹ́wẹ̀wá tí muhammad bin abdul wahhab kójọ ìgbà tó wá débi ọ̀rọ̀ ẹbọ kékeré ṣéèkì ní gbogbo ẹnikẹ́ni tó bá gbà pé islam ọsọ ẹ̀dí kèfèrí irú ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀rìjì ni ìròrí àwọn kọ̀wárìjì ni wallahi àfájàbàtà sì gbà bẹ́ẹ̀ ó fi jẹ́ pé àgbákò tí ń bẹ lára àfáà yẹn

àdànkẹ́ ń sọ ẹnu àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo mọ̀ tán mọ́mú wá náà lélẹ̀ tán bá tún ti develop ní o torí èmi ò tún ti gbọ́ mi so tán bá tún mímí wá inshallah so àtọ́lọ́wà àríkẹ́ kí a wá lọ síbi ọ̀rọ̀ àwọn àfáà súnnà tí wọ́n gbà yí pé tí wọ́n yàn kányìn sàlàyé pé ìkúnlẹ̀ ìmá kúnlẹ̀ kiri ẹni kìí ṣẹbọ tí a bá lọ wo tíra kan àti wọ́n pè ní asẹ́rùl jarraru almutadafiqu ala hadaikil azhar asẹ́rùl jarraru almutadafiqu ala hadaikil azhar àfáà tó ṣe tíra yìí onan muhammad bin ali bin muhammad bin ثم الصنعاني sanani al-Imam ash-Shawkani àwọn ni wọ́n ṣe tíra yìí àgbàfà ni wọ́n ṣe bá ní ìsìn ọmọ Yemen ni wọ́n wọ́n ti kú pẹ́ wọ́n ti kú ti pẹ́ gan ọmọ Sana'a kápítà Yemen òun náà ni wọ́n ìlú wọn àti Saudi wọ́n jọ sí àbọ́dà ni ìkan àwọn àfáà súnnà tó ẹ́ pé àwọn àfáà súnnà máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ni àfáà yìí wà àwọn tíra wọn sì ní àwọn tíra tó tọ́lá láfíà táwọn àfáà súnnà máa ń gbára lé nípa àwọn naam pàápàá jùlọ tíra ti yawí asẹ́lù jarrọ́rù mutadafiku aláhàdá ikil azhar ìgbàtí sheikh ń sọ̀rọ̀ nínú tíra yìí wọ́n ni ilam annal hukuma ala rajulil muslimi bi khurujihi min dinil islam wa dukhulihi fil kufri la yanbaghi li muslimin yu'minu billahi wal yawmil akhir an yaqduma alayhi illa bi burhanin awdah min shamsi nahar wọ́n ni lọ́mà wípé ìṣèdájọ́ lórí mùsùlùmí lórí ọkùnrin tó jẹ́ mùsùlùmí lórí èèyàn kan tó jẹ́ mùsùlùmí wípé ti jáde kó nú islam wípé ìsìwọnú kúfúrù ó ti di kèfèrí kò tọ́ fún mùsùlùmí ká tó nígbàgbọ́ sí ọlọ́run ọba àtọ́jọ́ gbéra kìyàmà wípé kọ́ máa wípé o àyàfi tó bá ní clear illa burhanin awdah min shamsi nahar àyàfi téèyàn bá ní ẹ̀rí tó clear

wọ́n ní èyàn gbọ́dọ̀ máa ń pè mùsùlùmí ní kèfèrí wípé ó ti jáde kó ní islam ó ti wọnú kúfúrù a ní ẹni tó bá nígbàgbọ́ sí ọlọ́run bá tọjọ́ gbìdà kíyàmọ̀ gbọ́dọ̀ máa kó sínú àlámà rí báyìí o ní ẹ̀rí tó clear ju oòrùn ọ̀sán lọ wọ́n ní wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní wà minha as-sujudu li ghayrillah nínú àwọn tí islam òun náà ni kí ẹ máa ṣe sùjú kí ẹ máa tẹ̀ àbí kí ẹ máa forí balẹ̀ kí ẹ máa forí kalẹ̀ fún nǹkan ní yàtọ̀ fọ́lọ́wọ́n bá ṣéèkì wá ní falabúdà min taqyidihi wọ́n ní irú ọ̀rọ̀ yìí pé yìí máa tẹ̀ fún ẹlòmí yàtọ̀ fọ́lọ́wọ́n bá yìí agbọ́dọ̀ dé falabúdà wípé bá ṣe gẹ́ náà ni pé tó bá jẹ́ pé ìkúnlẹ̀ rẹ̀ tó kúnlẹ̀ yẹn ìforíkanlẹ̀ rẹ̀ tó foríkanlẹ̀ yẹn qasidan li rububiyyati man sajada lahu tó bá jẹ́ sí pé àníyàn rẹ̀ tó fi kúnlẹ̀ fún yẹn ni pé ọgbà yìí pé ẹni yẹn òun fi ń jọ́sìn fún ni tó bá gbà yìí pé ẹni yẹn ẹni yẹn dèdè bí ọlọ́run ọba lẹni yẹn ṣe jẹ́ fa innahu bi hadha sujud wọ́n tó bá yẹ pẹ̀lú àníyàn yẹn ló fi ṣe sujud faqad ashraka billahi azza wa jalla ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba nìyẹn o ó ti ṣẹbọ nìyẹn kẹ́lẹ̀ bá ń gbáwọn afáyé sójó wọ́n ẹsitéètì láti pèyàn lẹ́lẹ́bọ tó bá já ti jẹ́ pé ẹbọ ló kó sí tó yẹ pé àti pèyàn lẹ́lẹ́bọ ló kó ìnira bá wọn àbí ló bà wọn lẹ́rù tí kèé bá ṣe pé ẹgbọ́dọ̀ pèyàn lẹ́lẹ́bọ sẹ́ àbí kó jẹ́ sí pé ń tẹ ẹṣú ọ̀pẹ nǹkan yẹn jẹ́bọ náà fi tó bá yẹ pé èèyàn bá sùjúdù fún yàn àbó sùjúdù fún nǹkan mìíràn fọ́lọ́ ọba ní àníyàn wípé òfin jọ́sìn fẹ́ni tó ṣe sùjúdù fún yẹn ni irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba nìyẹn wàá bàtà máàrú ìlà àlàáfọ̀ ó dẹ̀ ti fi Ọlọ́run ọba míì ó ti fi rinlẹ̀ fún ọlọ́run ó ti fi ẹlòmí rinlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́tọ́ láti máa jọ́sìn fún àtọ̀fọ́lọ́run ọba nìyẹn wọ́n ní wà á ma ìdàlàm yaksud ilà mujarrada ta'zim àmọ́ tó bá yẹ pé ìkúnlẹ̀ tó kúnlẹ̀ kíyàn tó bá yẹ pé àníyàn rẹ̀ tó fi ṣe kọ̀kọ́já kókà fi ń pẹ́ ẹni yẹn lé ó fi ń gbé ẹni yẹn tóbi ni kàmà yaqulu kathiran liman dakhala ala muluki al-ajim ẹgẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sí àwọn tí wọ́n máa ń lọ bá àwọn ọba tí wọ́n èé ṣe lárúbáwá àwọn ọba elédè míì tó yàtọ̀ fún lárúbáwá ìmá ń ṣẹlẹ̀ sí wọn gan tó yẹ́ sí pé tó bá déwájú àwọn ọlọ́ba lọ́ba wọn annahu yuqabbilu al-ardh wọ́n bá kí sí lẹ́lẹ̀ wọ́n tẹ̀ débi wọ́n kí sí lẹ́lẹ̀ ta'ziman lahu lẹ́ni tó fi ń pọ́n táyẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń ṣe fún àwọn ọlọ́balọ́ba tí wọ́n yé ṣe lárúbáwá àwọn pé ó túnmọ̀ ìgbé lọ́dọ̀ àwọn lárúbáwá kò wọ́pọ̀ kan máa ṣe kò gbajúmọ̀ kan máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọba wọn àmọ́ àwọn elédè mi yàtọ̀ fún lárúbáwá máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọba wọn tó yẹ pé kódà wọ́n kúnlẹ̀ débi pé wọ́n tún kìsì ilẹ̀ lẹ́wájú àwọn ọlọ́balọ́ba wọn gan ibi tán tẹ̀dé dẹni tí fi ń sàpẹ́lé fún àwọn ọlọ́balọ́ba yìí wọ́n ní fàlẹ́sà hádá mínàl kúfùrí fi ṣe yìí wọ́n lè lè yẹ̀ ṣe kúfùrù rárá àbákanáà nínú àwọn ọ̀rọ̀ tátún yẹ̀wò nínú àwọn ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sàlàyé nípa pé kí ní yìí agbọ́dọ̀ ẹgbẹ́ ṣe Ṣaukani wọ́n ní agbọ́dọ̀ sàdáyàn rí ẹ̀ dáadáa falabudda min taqyidihi ọgbọ́dọ̀ kọ̀ yádà ẹ̀ pé tó wáyé pé sùjúdù yẹn ó ní àníyàn pé òfin jọ́sìn fẹ́ni ti ṣe sùjúdù fún ni ìgbà inú tó máa jẹ́ ẹbọ nítorí kí ní ń pè lẹ́bọ ìgbéyìn ni ó dìgbà tí nǹkan yẹn bá tó ti ṣe ìbáadà kìí ṣẹbọ àwọn tí ń kúnlẹ̀ kíra wọn ìwọ̀n ṣe ìbáadà fáwọn tí ń kúnlẹ̀ fún torí Ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run ọba lórí ṣùkú lórí àwọn èèyàn fún ọ̀sẹ̀ ìbádà etí ẹbá ti ṣe ìbádà kìí ṣẹbọ ìtẹ́gbẹ̀ ní ẹbọ ni pé kíyàn gbé ìbádà fẹ́lò mí yàtọ̀ fọ́lọ́run ọba náà nínú àwọn àfá tó tó wá sàlàyé ẹ̀ dáadáa òun náà ni sheikh الإمام الشوكة الإمام الإمام الذهبي رحمه الله تعالى wọ́n sàlàyé nípa hadithu a Mu'adh bin Jabal anú hadithu àwọn hadithu rakúnmí méjì tí àmì hadithu rakúnmí méjì tó kúnlẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam yẹn òun wọ́n sàlàyé wọ́n wá sọ wípé wọ́n ní ẹ̀rí àwọn sọ̀hábà tó ń tí ìfẹ́ wọn tí wọ́n ní sàn nẹ́bì sallallahu alaihi wasallam tó ní agbára wípé wọ́n nífẹ̀ẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sọ fún ànẹ́bì tó bí ànẹ́bì léèrè sallallahu alaihi wasallam wípé wọ́n ní ṣéèkì ní alla tara as-sahabata min farti hubbihim lin-nabiyyi sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́ẹ̀rí àwọn sọ̀hábà ni látara ìfẹ́ wọn bá ṣe nífẹ̀ẹ́ ànẹ́bì tó lágbára fàkọ́ọ́lá láà anábì wá ní ká má ṣe fàdáwò áàzìnà láhùn tó bá yẹ pánà ìbá yọ̀ǹda fún wọn ni làsájádú wọn àbá máa ṣe sùjúdù fún anábì sùjúdà ìjìláìlín wà tàwùkìrì ní ìṣe sùjúdù kó wọ́n fi ń pa anábì lé ni wọ́n fi ń rẹ̀spẹ̀tì ẹni lásùjúdà ìbádàtì kìí ṣe kí wọ́n fi ń jọ́sìn fún anábì sùjúdù táwọn sọ ábà béèrè pé ṣé káwọn máa ṣe fún anábì wọ́n fẹ́ fi máa pa ilé ni wọ́n fi bọ̀ anábì wọ́n fi jọ́sìn fún anábì wọ́n ti gbọ́ ẹ̀yẹ wọ́n ní la sujuda ìbádà kama sajada ikhwatu yusuf alayhi salatu wasalam li yusufa ẹgẹ́ bí àwọn ọmọ ìyá nabi yusuf gẹ́gẹ́ bá yẹ ṣe bá nabi yusuf irú sujúdì yẹn làwọn ẹ̀fẹ́ máa ṣe fún ànábì wọ́n ní wa kadhalika alqawlu fi sujudi muslim wọ́n ní irú báyìí náà irú ìdájọ́ yìí lágbé lé mùsùlùmí lórí wọ́n ní irú ẹ̀nà lásọ fún mùsùlùmí tó yẹ́ pé sajada li qabri nabi sallallahu tó lọ ṣe sujúdù fún sàrí ànábì wọ́n ní ta imamu imamu zahabi àbí imamu zahabi ẹsẹ́ alù súnà kìí sábà súnà subhanallah tí ẹ bá ti wí bẹ́ẹ̀ ẹtùmọ̀ ẹ pé nǹkan sọ pọ̀lú ẹ̀ nìyẹn náà wọ́n ní ta bá rí mùsùlùmí kan tó lọ tó lọ kúnlẹ̀ àbólọ́tẹ̀ fún sẹ́rí ànábì sallallahu alaihi wasallam ala sabili ta'zim wa tabjil lórí pé ó fi bal yakunu aasiyan ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ wọ́n ní falyu'raf anna hadha manhiyun anhu wọ́n ní kálọ́ọ̀mà wípé nǹkan yìí nǹkan kọ̀ fún abẹ́ká mọ́ ṣe ni o wa kadhalika as-salatu ila al-qabri wọ́n ní bẹ́ẹ̀ lẹ́ni kíyàn kírun kọ́ dájú kọ sàárè kò gbèrò wípé ẹni tó wà nínú sàárè yẹn lòun kírun fún àmọ́ ń kírun fọ́lọ́wọ́n bá wá kọjú sí sàárè ẹwà gbọ́n kan tí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ní táwọn náà sọ lórí ọ̀rọ̀ yìí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ìgbà tí àwọn náà fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní nínú Majmu' al-Fatawa wọ́n ní ajma'a al-muslimuna ala anna sujuda li ìmá tẹ̀ fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba ìmá forí kalẹ̀ fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba haramu ni wọ́n ní ajma al-muslimuna ala anna sujuda li ghayri llahi muharramun intaha ọ̀rọ̀ wọn ti parí síbẹ̀ wọ́n ní haramu ni wọ́n pé lẹ́bọ kó wá lè bá yé dáadáa yí pé ó tẹ́lẹ̀ lómi lè ní haramu tán pé ẹ̀nà ẹbọ

àbí lọ ń tẹ̀ fún àwọn tí àbí lọ ń tẹ̀ fáwọn òkú ìdí ń kí wọn kò fi jọ́sìn fún wọn àbí lọ ń kí sí sàárè wọn tí ò fi jọ́sìn fún wọn wọ́n nírú ẹni báyìí wọ́n ní yu'azzar a ṣe ta'ziru fún yu'azzar fa'iluhu ibi tí ìdájọ́ wà lílé wọ́n lẹ́n tó bá ṣe bẹ́ẹ̀ ta'ziru fún ibi tí a ti mọ̀ pé ni ibi tí a ti mọ̀ nìyẹn ni túmọ̀ ta'ziru ta'ziru ni ká jẹ́ lórí nǹkan tí ò sí hajjù fún ìtàgbè ní hajjú òun náà ni ìjìyà tọ́lọ́wọ́n bá légi láti gbé kalẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ẹni tó bá ṣe nǹkan báyìí báyìí ni ẹ̀nà báyìí ni ẹgbẹ́ ìdájọ́ lé lórí ẹpá ọ̀nà báyìí lẹ́sì gbapá ọ̀nà báyìí lẹ́gbà náà ọ̀nà báyìí lẹ́gbà ṣe àwọn ìdájọ́ yìí fún ìtàgbè ní hajjú nìyẹn ṣe wá ní gbogbo tí ó bá ti sí hajjú fún tàzírù lèyàn máa ń ṣe fún èèyàn bẹ́ẹ̀ èèyàn máa ń ìtàfíwánà lè kèé ṣẹbọ ni pé tó bá jẹ́ sí pé ẹbọ ni Ibn Taymiyyah ní ní káṣe tààzírù fẹ́lẹ́bọ láíláí in tí ó sọ ní pé káṣe haddu fún tó pé haddu wà fẹ́ni tó ṣe kíni ẹni tó bá ṣẹbọ man baddala dinahu faqtuluhu haddu rẹ̀ náà ni pé a ṣe kíni a pa ni haddu nìyẹn so in tó bá ti ní haddu ẹ gbọ́dọ̀ ṣe tààzírù fún láíláí in tí ó bá ti ní a haddu nìyẹn mọ́ ṣe tààzírù fún ó túnmọ̀ sí pé kìí ṣẹbọ tó ní pé tó bá jẹ́bọ ní hajjú àfẹ́bọ ní ibùdó tẹ́lẹ̀ àti pé yu'azzar fa'iluhu ẹni tó bá ṣe rú ẹ̀ tàzírù láṣe fún á fún níyà nítorí kò sí yà nínú ṣẹ̀ríà fún rẹ̀ níbẹ̀ á wá ṣe kíni o á wá ṣe tàzírù so látara báyìí Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn náà jẹ́ kó yẹ wá yí pẹ̀lú nǹkan tí wọ́n sàlàyé yìí eléyìí báyìí sì ni ó clear sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba tí kìí sàlàyìmọ̀ kan náà bákan náà nínú àwọn tí wọ́n tó sàlàyé wípé nǹkan yìí ṣẹbọ rárá òun náà ni ìkánná àwọn àfáà súnnà bákan náà tó ń jẹ́ kó yé wípé nǹkan tí ọba jẹ́ sí pé èyàn ṣe téèyàn bá ṣe sùjúd èyàn bá tẹ̀ fún yàn sìn láì sí pé ó fi jẹ́sùn fún ni ó fi ṣe ìbáàdà fún ni irú nǹkan bẹ́ẹ̀ ò ní máa jẹ́bọ irú àfáwà tó sọ bẹ́ẹ̀ ó ní az-Zaylai nínú tíra àwọn kata pé ní tabyinul haqa'iq àbíká sọ pé nígbàtẹ́ bá wọn ọjọ́ àwọn àfáà nígbàtẹ́ bá ń kí wọn láti fi pọ́n wọn lé wọ́n ní ilé bá ìfà haramu wọ́n ní nǹkan haramu ni wàlfáìlù wọ́n lẹ́ni tó ṣe nǹkan yìí wà rọ́ọ̀bù ìbíhì àti ẹni tó ṣe fútó náà wá yọnu sí àfimán ẹlẹ́sẹ̀ làwọn méjèèjì lè annahu yushbihu ibadatal wathan torí kó ti jọ ìmọ̀ jọ́sìn fóòsà ó ti jọ ipé yẹn jọ́sìn wọ́n ní wà dákàrọ̀ sọ́dún shahidu annahu la yakfuru bi hadha sujud wọ́n ní asọ́dúrú shahid wọ́n ní wájú kó wáyé pé irú nǹkan báyìí ẹni tó bá ṣe kò sí kò dí kèfèrí pẹ̀lú sùjúrù yẹn lè annahu yuridu bihi àtàhíyà nítorí pé tó gbà lérò tó fi ṣe sùjúrù yẹn náà ni ń pé ń kíyàn ni kèése kó fi ṣe ìbádà wọ́n nítorí ẹ̀ kò ní máa jẹ́bọ nìyẹn sọ̀rọ̀ yí báyìí a rí nínú tabayyunul haqa'iq bákan náà tí a bá lọ wo ibnu najim nínú tíra wọn tó pè ní ah, bahrul ra'iq nígbàtí wọ́n sàlàyé nípa ìdájọ́ al-murtad ẹni tó ti jáde kóòrùn islam wọ́n sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti pé ó bá ṣe sujúd li sọ́nàmìn àwùkáwùkàbì ó ṣe sujúd fún òòsà fún ère àbó ṣe sujúd fún àwọn ìràwọ̀ kashams gẹ́gẹ́ bí oòrùn àwùkọ́mẹ̀r àbóṣùpá káfàrọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí nìyẹn tàbárí yẹn sìn ó forí kalẹ̀ fún ère àbórùn àbóṣùpá irú ẹni bẹ́ẹ̀ ti kèfèrí nìyẹn لأنه أشرك به سبحانه وتعالى wọ́n ní torí ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kí ni ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba wọ́n ní wàtíjáwù sùjúùdì lùhùkà wàlmọ́ta bí kọ́sìlì ìbádà ti kúfùrù kádájú sùjúùdù kọ àwọn aláṣẹ àwọn adájọ́ àtàwọn òkú pẹ̀lú àníyàn pàǹfin jọ́sìn fún wọn ni kúfùrù nìyẹn qawlan wahidan ní gbólóhùn kan bí tìfákìl mùsùlùmí pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn mùsùlùmí pátá wọ́n ní wà tàhíyà àmẹ́yì kíni limakhluqin bí sùjúdì láhù káwá kíyàn kákí ẹ̀dá pẹ̀lú pé a ṣe sùjúdù fún kabiratu min kaba'iri min kaba'iri min al-kaba'iri al-'idham wọ́n kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni wà sùjúdù limakhluqin limakhluqin hayyin aw mayyitin wọ́n ní ká ṣe sùjúdù fún èèyàn ọjẹ́ òkú ni ọjẹ́ aláyè ni àbọ́jókú ni láì ṣe pé àfin ṣe kí ni o láì ṣe pé àfin ṣe rìn ìbáadà fún afẹ́ pé akẹ́fin pọn ilé lásán ni wọ́n lélẹ́ báyìí kò ní máa jẹ́ ẹbọ nìyẹn bákan náà tí a bá lọ wo àfáà wa albijirami nínú tírà àwọn kátàgbẹ̀ ní tuhfatul habib wọ́n ní mujarradu sujudi bayna yadil mashayikh la yaqtadi ta'zim ash-shaykh ka ta'zim illahi azza wa jal bihaythu yakunu ma'budan wal kufru innama yakunu idha qasada dhalik wọ́n ní mujarradu sujud kéèyàn kan tẹ̀ fún yẹn lásán kéèyàn kan tẹ̀ lásán bayna yadi al-mashayikh níwájú àwọn àfà la yaktabi ta'zim al-shaykh ka ta'zim Allah kò túmọ̀ sí pé yẹn ti gbé ṣéhù yẹn tóbi ẹgẹ́ bẹ́yẹn ti ń gbọ́ náà bá tóbi nìyẹn o kò túmọ̀ sí pé yẹn ti fi dọ́gba Ọlọ́run bá nìyẹn o bihaythu yakunu ma'budan tó jẹ́ sí pé yọmọ á sí pé à ń jọ́sìn fún wọn ní kèsì irú nǹkan báyẹn wal wọn nígbà wo ni ọmọ jẹ́ kúfùrù ìnáma yakunu ìdàkọ́sọ̀dà dáríkà ó dìgbà tó bá tó gbèrò pé òun jọ́sìn fẹ́ni tó ń ṣe sùjúdù fún ìgbà inú tó máa jẹ́ kúfùrù àbákaná tábàlọ́wọ́ àfáwà ar-Ramli nínú Nihayatul Muhtaj wọ́n sọ wípé Ibn Salah ó sọ pé ma yaf'aluhu awwamul fuqara min as ولو كان بطهارة وإلى القبلة وعاش وأخشى أن يكون كفرا انتهى wọ́n ní táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe fún ọmọ ṣe sùjúd fún ọmọ tẹ̀ níwájú àwọn àfà wọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ o wọ́n ní kódà kò bá jẹ́ sí pé wọ́n wà lórí ìmára wọ́n sì kọjú sí kíbla tán fi ṣe gan tí ẹ bá ṣe pé wọ́n fi ń jọ́sìn fáwọn wọ̀nyí tẹ́ wọ́n kàn fi ń kí wọn lásán wọ́n ní inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wà wà á ṣá àyàkú na kúfùrọ̀ wọ́n ní àmẹ́rù ń bà mí kọ́mọ́ padà wà lọ di kúfùrù mẹ́yàn lọ́wọ́ afá yìí afá aṣàrwáni ìgbàtàwọn wá bẹ́ẹ̀ sọ́n fẹ́ẹ̀ tààlíkù lórí ọ̀rọ̀ tí mo sọ yìí aṣàrwáni nínú haṣíyà wọn wa àrọ́mlí tí wọ́n fi ṣe wọ́n fi sọ pé kí ní ìjẹ́ kúfùrù àkíkọ̀ta tí wọ́n fi lọ jẹ́ kúfùrù gẹ́gẹ́ òun ni pé lè ánà mú járọ̀dà sùjúù wípé ìṣe sùjúùdù lásán ìtẹ̀kí lásán bẹ́ẹ̀nà yẹ́dì nàṣáyì níwájú àwọn àfà láyà tẹ́dì tààvímà ṣéhí kàtà àvímìlà kò túmọ̀ sí pé agbé ṣéhù tó bí gẹ́gẹ́ bí ọlọ́run bá nìyẹn o bí haifu yakunu ma'budan wal kufru innama yakunu idha wal kufru innama yakunu idha qasada dhalik wọ́n ní ó dìgbà tó àmọ́ tí ò bá ti dìbẹ́ tí ò bá jẹ́ pó jọ́sìn fún wọn wọ́n nítorí ẹ̀ náà fi sọ pé kìí ṣẹbọ so ibà nísìn tabalọ́wọ́ alimamu nawawi náà nínú tí àwọn tán pè ní arọ́dọ̀tù tọ́lìbín àánú tí àwọn arọ́dọ̀tù tọ́lìbín jàre àti inú majmu'i wọn wọ́n ni máa yẹ fa'ilhu kẹfìrù min aljahla ti min asujudi bẹ́ẹ̀ na yadi almashayikh haramun qat'an bi kulli wọ́n ní haramu ní pánbélé ní gbogbo hálù pátápátá gbogbo hálù tó bá wù kíyàn fi ṣe haramu ní ó máa jẹ́ wọ́n ní èyàn kọjú sí kíblà ní o kò kọjú sí kíblà ní o èyàn wà ń bí alùwàlá ní kọ̀wà náà alùwàlá ní o haramu ní wọ́n ní wasawaun qasada sujuda lillahi ta'ala aw ghafala wọ́n ní kò bá jẹ́ sí pé ọlọ́run ọba ló gbèrò pé ṣe sùjúdù fún àbí kò tiẹ̀ gbèrò ọlọ́run ọba wọ́n ní wà fi ba'di suwarihi ma yaqtadi al-kufr aw wọ́n nínú àwọn sùjúdù yìí ara wọn mí tó yẹ sí pé ó lè jẹ́ kúfùrù ń bẹ̀ o a sì ráwọn mí tó yẹ sí pé ó lè súnmọ́ kúfùrù kò ní jẹ́ kúfùrù àfáwà àṣọ̀rọ̀wání wọ́n tún ṣe tààlíkù lórí eléyìí náà nígbà tó ń sọ̀rọ̀ wọ́n ní qala sharihu fil a'lam nínú tíra al-a'lam wọ́n hadha yufhamu annahu qad yakunu kufran bi an qasada bihi ibadata makhluqin àwọn ìtàkọ́rù ilé wọ́n ní yọ́ ma jẹ́ kúfùrù nígbà tó bá jẹ́ sí pé ẹni tó tẹ̀ fún èèyàn tó ní àníyàn pé òun jọ́sìn fún ẹ̀dá ni àbóhun fi ń wá ìsọmọ́ ẹni náà ní ìsọmọ́ ìbádà ìgbà ni ó ma jẹ́ kúfùrù waqad yakunu haraman ó sì lè jẹ́ haram bí an qasada bihi ta'zimahu wọ́n ní tó bá jẹ́ sí pé in tó gbà lérò ní pé ó fi gbé tóbi ni ay atadhallu lahu tó wípé ẹni yìí ó jù mí lọ wàkádà yuqalu fil walid wal ulama wọ́n ní báyìí náà láti sọ fún ẹni tí bá ń tẹ̀ fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbí ń tẹ̀ fáwọn àfà tí ẹ bá ti ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ó gbèrò pé òun fi ń jọ́sìn fún wọn ni irú nǹkan báyìí kò ní máa jẹ́ sí pé ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá nìyẹn náà níparí kí a lọ́wọ́ ọ̀rọ̀ àfáwàná ibn hajar ìbátan sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó lè múyàn jáde kó ní islam wọ́n ní aw sujudun li sanamin aw shamsin wọ́n ní àbíkẹ́ yàn máa ṣe sùjúdù fún òsà fún ère àbí òrùn aw makhluqin akhar abẹ́dàmí wa sihrin àbíkẹ́ yàn máa ṣe sihr wọ́n ní bákan náà àtàwọn nǹkan mí tọ́jọ bẹ́ẹ̀ nínú ibadatu kawkab nínú kí yàn máa jọ́sìn fáwọn ìràwọ̀ li'annahu athbata lillahi ta'ala sharikan wọ́n ní torí pé ó ti mú ẹlòmíì lórogún pẹ̀lú ọlọ́run bá ní ẹ wọ́n ní wà záàmà al-Juwayniyu anna al-fi'la bi mujarradihi la yakunu kufran wọ́n ní àmà al-Juwayni àwọn sọ yí pé tó bá jẹ́ sí pé mujarradu pé èèyàn kàn ń ṣe fún ẹ̀dá ó wá kọ̀ sọ́dà wípé òun fi ń kí àwọn ẹ̀dá yẹn ni kéde pé ó fi ń jọ́sìn fún wọn irú nǹkan báyìí onímọ̀ jẹ́ kúfúrú nìyẹn so látara báyìí eléyìí jẹ́ kó yọ wípé àwọn àfá àwọn máa ń ṣe tafsir wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàrin a ìmá ṣe sùjúdù fún yàn pẹ̀lú àníyàn pé yàn fi ń jọ́sìn fẹ́ni tí yàn ṣe sùjúdù fún àti ìmá ṣe sùjúdù fún yàn pẹ̀lú àníyàn pé èyàn kà fi ń pẹ́ ẹni ẹlé naam eléyìí báyìí ó ní àwọn tafasil àwọn ìfọ́síwẹ́wẹ́ tí ń bẹ nínú ọ̀rọ̀ náà níparí ọ̀rọ̀ kàlámù sheikh walid bin rashid as-sa'idani ńlá fi parí ẹ̀ nínú al-ijma'ul nínú tíra wọn tápè ní al-ijma'ul aqdi àfá iná àfá súnnà tó lágbára ni wọ́n walid bin rashid as-sa'idan wọ́n ní ajma'u ala anna sujuda ibada wọ́n ní gbogbo alìhúnmà ìpanupọ̀ lórí pé sùjúdù ìmá tẹ̀ ìmá foríkalẹ̀ ìbádà ni ẹ̀rí nǹkan wọ́n ní ajma'u ala anna sùjúdà ìbádàtù ẹnu kò lórí wípé sùjúdù ni o fala yajuzu sarfuhu li ghayri Allahi ta'ala kò tọ́kẹ́yàn gbé fẹ́lómi yàtọ̀ fọ́lọ́wọ́n ba wà àjìmáyù bákanáà ẹnu àlùmọ́ yìí kò àlàánà sùjúdà tá àbúdà li ghayrillah wípé yìí máa tẹ̀ fún ẹlòmí yàtọ̀ fọ́lọ́wọ́n bá pa ń jọ́sìn fún mina shirkil akbar inú ẹbọ ńláńlá lọ́wà wattafaqa al-muslimun ẹnu àwọn mùsùlùmí sùkò bákanáà àlàánàhù la yusjadu li qabri an-nabi wípé yàn gbọ́dọ̀ ṣe

wọ́n lẹ́nu àwọn àfáàsíkò alànáhì àmà yaf'aluhu ba'du àtibáà ah, ah, inda kubara'ihim wọ́n ní nípa ìkọ̀fúnni lórí tí àwọn apákà àwọn ọmọlẹ́yìn máa ń ṣe fún àwọn afá wọn minal inhina'i bayna yadayhi tí wọ́n lọ máa tẹ̀ fún wọn àwádùn ìrọ́sí aláàrùdì kùdámà tí wọ́n sì lọ máa forí kalẹ̀ níwájú wọn àwọn tẹ̀kìbílì aláàrùdì bayna yadayhi àbí tí wọ́n lọ máa ṣe kí ni tí wọ́n lọ máa kí sí lẹ́lẹ́wájú wọn fahadha muharramun tahriman qat'iyyan wọ́n ní eléyìí báyìí èèwọ̀ ni ní èèwọ̀ tí yọjọ́ pánbélé wa wasilatan min wasaili shirk wọ́n ní ìkan nínú àwọn okùnfà tí máa ń mú èèyàn lọ síbi ẹbọ ni kìí ṣe ẹbọ gangan àmọ́nà àwọn wàsílà tó lè mú èèyàn lọ síbi ẹbọ ni wọ́n ní bal huwa shirku bal wọ́n ní kódà ẹbọ lòun gangan fún rẹ̀ inqasadu bihi at-taqarruba pẹ̀lú mẹ́jẹ̀mú pé tó bá yẹ kí wọ́n fi ń jọ́sìn fún wọn ní o ìgbà inú tó máa jẹ́bọ̀ wọ́n ní bal huwa ṣírkù bí àìníhì ẹbọ ni ó máa jẹ́ fúnra ara rẹ̀ nǹkan sọ̀dù bí i àtàkọ́rùbà tó bá yẹ kí wọ́n fi ń ṣe ìbáadà wa ta'abbud li sheikh tó fi ń ṣe ìbáadà fún sheikh yẹn ni o awil amir àbọ́ fi ń ṣe ìbáadà fún amir yẹn àmọ́ tí èyí bá ti ṣe kí wọ́n fi ń ṣe ìbáadà fún ni àjẹsíkí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá iná so inshallah ta'ala ọjọ́ ti lọ ibi náà lá ní àǹfààní àti dúó sí kí ó fi ẹnu àkófẹnu gún sídì kan ní òní yìí inṣáàlọ́wù tààlá pẹ̀lú gbọ́lọ́wọ́ bá àwọn ìjòkó tí ó tó padà máa kàn inṣáàlọ́ ìntàmà sàlàyé onáà ní àmà bá tẹ̀fsíru àwọn àyà tí ó kàn lẹ́yìn ilé tí àdúó lórí èyí àmà bá lọ inṣáàlọ́ àìlè báyìí ni kùlásọ̀ lórí nǹkan tí àwọn afá àtàwọn tàfàsí àwọn ìfọ́síwẹ́wẹ́ tí ń

kété pé lẹ́nìkan mọ̀ á fò sókè àbí ní ẹnìkan mọ̀ á dùn wípé wọ́n ti níkúnlẹ̀ da gbogbo wọ́n tó bá ń gbọ́yé síbẹ̀ ìwọ ló se sí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá o so àsán bí báyìí wípé ìkúnlẹ̀ da rárá àsán bí báyìí pé kúnlẹ̀ tọ́ so ibà ní sí ìta ń sọ ni pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá téèyàn gbọ́dọ̀ sá fún òun náà ni ẹnu mọ́ ni pé a ní kò gbé yẹn jáde kó ní Islam kò sọ ẹdí kèfèrí kìí ṣe pé torí pàwọn èèyàn pọ̀ tán ṣe tí kìí bá ṣe pé àfẹ́ fún kẹ́kẹ́ ní ìdájọ́ kúfùrù àfi ká rí ẹ̀rí tó clear nínú tí Ọlọ́run bá ti súnà nẹ́bí kìí ṣe hamasa kìí ṣe ìgbónára kìí ṣe bára sí ń